ẹyọ-ẹyọ ẹyọ-ẹyọ ẹyọ-ẹyọ ẹyọ-ẹyọ means in pieces ẹyọ-ẹyọ means in pieces mo rí i gbà ní ẹyọ-ẹyọ ṣùgbọ́n mo sọ di odidi mo rí gbà ní ẹyọ ẹyọ ṣùgbọ́n mo sọ ọ́ di odidi